ṣé bójú ṣe rí nìyẹn adẹ́mi ò dà mí adẹ́mi ò dà mí adẹ́nìkẹ́ ti dà mí adẹ́nìkẹ́ ti dà mí ìṣọ̀lá mi bójú ṣe rí kọ́ nìyẹn love without trust òfò nìyó ìṣọ̀lá mi gbà mí gbọ́ ìṣọ̀lá mi gbà mí gbọ́. I've been blindfolded. Eh, eh, eh. I be blindfolded nítorí ìfẹ́ rẹ̀ o I be blindfolded látọ̀dọ̀ rẹ̀ I be blindfolded nítorí ìfẹ́ rẹ̀ o. There are things you need to know about relationship. There is a difference between love and relationship. To love, you must have a good heart. And to have a strong relationship, you must love your partner unconditionally. Babe. Stop this. A lot of food's on the table. I choose to pick up a soft one. Hold on. Are you saying I make this relationship a toxic one? Hmm, maybe. Oh, no. It's not what you think, Mama. See, you know I love you so much. The love I have for you is unconditionally. I love you from the bottom of my heart. And tí mi ò bá nífẹ̀ẹ́ I will go through all these problems with you. Problem you say? Yeah. Can you tell me the whole problem? <sighs> I choose not to say anything. Good day. Love without trust. Òfò ni o, ìṣọ̀lá mi gbà mí gbọ́, ìṣọ̀lá. Ladies first, you can't leave me on here. Good day. wɛ efiniwa Brastilova. I've been blindfolded because of your love mo ma ti dáadí tí o. wo ọ̀rẹ́ it is often good to be in a courtship before you propose marriage. nítorí ó di dandan kí ẹ mọ̀ ara yín kẹ́ tó gbéra yín sílé. that's the bitter truth àmọ́ àwọn ẹlòmíà tó ní nǹkan tí wọ́n fẹ́ jẹ wọ́n nǹkan tí wọ́n fẹ́ jẹ jẹ́ let's take Mopelola and Alade for a big example before they get married the relationship was go crazy and toxic but for them to get separated they keep on deceiving themselves that their love is mutual but after they got married wọ́n sọ̀rọ̀ di Anthony Joshua àti Tyson Fury sínú ilé. I hmm. heard his wife is no more complete anymore. She's o. Uh, ó kàn jẹ́ wípé apá kan ni ọ̀pọ̀ ṣọ̀mọ́ nínú méjèèjì. ọ̀gá o ah. can you imagine. bó bá gbógun wá níwájú dandan ni kí yèmí ó sọ. tó bá nawọ́ idà ìjà sí mi láti ẹ̀yìnkùlé dandan ni kí yèmí ó jí pépé bó bá wá nawọ́ ogun tó ju tèmi lọ ó hmm. ń sọ fún mi wípé kí n lọ túnra ìdààmú ni. wo ọ̀rẹ́ wa you know that we have been a friend together from our childhood and you know that we can't allow any bad thing to happen to you you should know. <laughs> Ah, ah. not only that ọ̀rẹ́ ṣé wo mọ̀ pé tí èèyàn bá fẹ́ ṣe ìgbéyàwó ọ̀run alárinà àti event planner ọrùn wọn ní gbogbo rẹ̀ yóò wá ọkọ ìyàwó gan tiẹ̀ lè mọ́ ríro hmm. àti wípé tó bá ti wá di ọjọ́ ìgbéyàwó gangan àti fẹ́ planner atalárinà gbogbo wọn yóò máa ṣe kẹ́kẹ́rìkẹ́ oúnjẹ ìdí oúnjẹ ni wọn yóò wá ah. táwa jẹ́ wípé hmm. gbogbo rẹ̀ yóò sì wá hmm. dálé ọkọ ìyàwó gan lórí. You guys sound funny especially you. <laughs> wait wait when did you turn to a stand-up comedian oh. because gbogbo ọ̀rọ̀ tó ń sọ ló fọ́ níbẹ̀. kò fọ́ ni. kò fọ́ like okay just let me get your point what are you saying. wọ́n ṣègbéyàwó ọkọ ìyàwó alárinà ọjọ́ ìyàwó oúnjẹ kí ni gbogbo yẹn dálé lórí báyìí what are you saying. Ah, ah. what we are saying. ṣé o jẹ́ mọ̀ ní pé àfẹ́sọ́nà rẹ Adéníkẹ́ O ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti wípé ó kàn fi ẹ́ bojú ní tí ò bá mọ̀. no yes no you guys should you, you guys should just stop stop uh, are you saying adé tèmi adé níkẹ́ tèmi ìfẹ́ mi ayọ̀ ọkàn mi mm. abẹ́fẹ́ tèmi mm-hmm. wípé ó ní ẹlòmíì no that is impossible okay. wait wait I, I know what is doing you guys. Truly, she might be crazy and toxic sometimes, but the love is there. She's crazy with my love. So I she dare not to have to have any other guy except me. No, no. Kò lè lọ́kùnrin mi lẹ́yìn mi. No, I believe that. wait, wait. Ṣé o fẹ́ sọ fún wa pé yẹ ẹ̀rọ kà sílé ni? Ládùúrú ọ̀rọ̀ pàǹtàpàǹtà tá a sọ kalẹ̀ yìí. Kí ni mò ń sọ ọmọkùnrin? Ṣé ọ̀rọ̀ kà ló kàn báyìí? Ẹ ah, eh, wo, ah ọ̀rọ̀ àkọ́ nǹkan tí ò yé yín ọ̀rẹ́ wa Charles ó ní ìyá o ìyá àti ìrọ̀kà sílé ẹ̀já lọ jẹ́ wa. dókítà Charles òfò ní ìṣọ̀lá mi gbà mí gbọ́ ìṣọ̀lá mi gbà mí gbọ́ I've been blindfolded eh, eh, eh. I've been blindfolded nítorí ìfẹ́ o. Nibo, are you sure of what you are saying? Tí mo bá débẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ kọ́. Mo bọ̀ Ade. Stop calling me Ade. There's only people who I love that I allow to call me Ade, so you can call me Ade. Oh! <laughs> If that is the case, I will be so glad to call you the great name, Adi. <laughs> Why? Because I'm going to be the man behind your happiness soon. And it's going to be forever day between us. Mind you, I will be the only one to call you Adi on our wedding day. <laughs> you are such a funny man. You are not my type. Not even my taste. Ah, ah, wait, you haven't had my taste before. Oh, TJ me now, Adi. Oh, I, uh, I'm so sorry. What I'm trying to say is that you are just like a school boss. How? Because I can see my children in you. Whoa, Benny. I have places to go. Ah. Ní sùúrù Adéníkẹ́. Lóòótọ́ nìkan tí wọ́n sọ fún mi. Ṣé bójú ṣe rí nìyẹn? Adéníkẹ́. Adémi ò dà mí. Adémi ò dà mí. Adéníkẹ́ ah. ti dà mí. Adéníkẹ́ ti dà mí. Ìṣọ̀lá mi ojú ṣe rí kọ́ nìyẹn. Ojú ẹlẹ́dàá ìbò. It is not what you think. Ìṣọ̀lá tí a bá jẹ gbèrè lákọ̀ọ́kọ́ tí ò pẹja ká tún délé lẹ́ẹ̀kejì tí ò fún wa ní ohun tí kí ká ti mọ̀ pé kò sí ohun tá a fẹ́ nù Hey hey hey Ajibike darling shut your mouth up. of the same feathers you are all the same ṣe bí ẹjọ́ ń kọ̀ wọ́n nìyẹn àṣírí ìjẹ́ ti padà tù. ìṣọlá bí táyé bá ṣoríire ìdùnnú ìyọmọ kẹ́hìndé ni pé kó di èèyàn ńlá àmọ́ bí táyé bá wà bugi jẹ ó ṣeé ṣe kó wẹ́ni kúnra ìyọmọ kẹ́hìndé ni ò ní gbà kí ọmọ kẹ́hìndé náà bugi jẹ ìṣọlá ọ̀rẹ́ wa ò ń ṣèyàn bẹ́ẹ̀. wò ó ọ̀rẹ́ wa kì í ṣe wípé àgbọ̀n kan tá a gbogbo ń fọ̀ àmọ́ kí ni a ó fi na irin tí ó fi dùn ún. irin náà la fi lu irin ó pẹ́ bóyá ìbá tẹ̀lé. ẹ̀dù kí ló dé tí gbogbo yín tẹ́ ń ṣe bí ẹni tí ò lọ́pọlọ bí ẹni tí ò lọ́gbọ́n lórí ibi tá a bá ti rò ó yẹ ká bá ọgbọ́n tá a bá bá àgọ́ ń bẹ̀ yóò mọ̀ mọ́ dùn ní gan. nǹkan tó ń dùn àwa kan wọn lẹ́yìn sọ díẹ̀ bẹ̀tẹ̀ fi rẹ́rìn-ín are you guys normal. wo Adéníkẹ́ ìwọ náà ló ń fojú mi rí rẹ́dẹ̀rẹ́dẹ́ ìkúnlẹ̀ tó kúnlẹ̀ yìí ó kàn kúnlẹ̀ lásán ni bó bá yá ọ kẹsẹ̀ lẹ́sẹ̀ ó gbalé ìyá rẹ lọ torí mi ò mọ tó wá ṣe ní àyín. iṣẹ́ ọ̀la orí ẹ̀wọ̀ ò ṣe èèyàn burúkú a máa gbẹ̀rí ọ̀rẹ́ wa jẹ́ ẹ̀. love without trust òfò nìyẹn ìṣọ̀lá mi gbà mí gbọ́ ìṣọ̀lá mi gbà mí gbọ́. ọ̀rẹ́ bí a ń bá rọ̀ wà lọ bí òjò bá pa pọ̀kọ̀rọ̀ rẹ̀ gbogbo wọn níjọ ń pa àti pé bí kòkó bá ń ké tí ìyá ẹ̀ sì ń bí pé kí ni tó fẹ́ dájúdájú ọ̀dájú abiyamọ ní obìnrin náà. You guys should speak in the way I am going to understand your messages. Stop speaking in parables. This is what we are saying, Ade. Àwa mọ ohun tó yẹ ọ́ bí okùn ẹran ò ṣe yẹ lọ́rùn adìyẹ. Bẹ́ẹ̀ ni Ìṣọ̀lá ò ṣe yẹ gẹ́gẹ́ bí ọkọ. Ẹ ẹ ẹ! You guys should stop. Haven't I told you to stop talking about my relationship? Hey, look here. I am not a materialistic person. I don't date for goodies. So, spare me. Ah, ah, ọ̀rẹ́ wa, ìyàwó We are sorry. Babi. Eh? You are who? See, I don't have anything to sorry about. Akúṣe fẹ́ gbé akúṣe níyàwó. Eh? kí ni wàá kó máa kúṣẹ lọ. ní kí ni ish ish ẹ mọ̀ sí é. ó sì dá yín lójú. no rabasẹ tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ni gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí who was the guy I caught you with the other day èmi ni adédiwúrà ọmọ bólóde òkú kò sí babalá ẹni tí ó gbòde. you again are you with your senses why did you choose to ruin my relationship why. mr man you even dare to come my house again lẹ́yìn ìgbà tó fẹ́ gbẹ̀yàwó lọ́wọ́ mi. ọ̀gbẹ́ni farabalẹ̀ ah, ah. i came here to rescue her. Eh? rescue wo. dédé wúrà lórúkọ mi adẹ́rìn pòṣónú ni iṣẹ́ tí mò ń ṣe that is what i do for living ẹ lè pè mí tẹ́ bá ní service mi ok kiri kiri stop ẹ ẹ má ṣẹ́jú sí mi ẹ wo ma explain everything for you. what i did last time it was a plan and i got paid for it. ẹ wo bí ẹ bọ́ síta ó ti lọ. diwúrà diwúrà bó o ní mo sọ fún ẹ. Ah ìran ni ẹ. ẹ ṣeun ẹ ṣeun. I was just laughing over there with your sweet words. so lè bá màámi rẹ sọ̀rọ̀ nítorí pé màámi ń bá màámi ìjà lọ́wọ́lọ́wọ́. alákọ̀ọ́yẹ yẹn. jọ̀wọ́ ṣé èmi wá jẹ́ olùlàjà ni àbí olùparí ìjà bọ̀ ṣé ẹ wá rí i pé ọrùn ọwọ́ ọmọ náà lè ní. bí mo ṣe ń jí sí ọ̀tún ló ń jí mi sósì àmọ́ kí ló dé tẹ fi ń ṣàwọn nǹkan tẹ̀ ń ṣe. wo di wúrà elétí kunkun ó ní ṣọlá ọ̀rẹ́ wa tí kò bá ń ṣe bẹ́ẹ̀ ládùúrò ọ̀rọ̀ tá a ti bá a sọ kò yẹ kó bá Dénìkẹ́ sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n kò jọ mí lójú o nítorí tí kò bá ń ṣe charles tó jẹ́ wípé. Eh, eh, kúkú làmọ́lẹ̀ eh. kó sọ fún pé mi ì lè bóbìnrin sọ̀rọ̀. ṣé mo wá parọ́ mọ́ ẹ. kúkú làmọ́lẹ̀ kó sọ fún pé ì lè bóbìnrin sọ̀rọ̀ pé torí ẹ̀ ní ìṣọ̀lá ti gba Dénìkẹ́ mọ́ lọ́wọ́. kò tí ì tó gbogbo ilé tẹ̀ ń ṣe yìí àmọ́ owó tèmi ló ṣe kókó ẹ bá mi gbówó mi yòókù ti parí iṣẹ́ ìwúra ọ̀ tí ì parí iṣẹ́ wa sọ̀rọ̀. kété tó bá ti parí iṣẹ́ wa a fún ọ lówó ẹ tó kù. ẹ jọ̀ọ́ sọ fún mi kí ló kù ní iṣẹ́ yín tí mi ò tí parí. ẹ ẹ wo ẹ wo ẹ má wà surprise ojú ayé lè ti rí yẹn. lọ́tẹ̀ mi kọ́ ni kí wọ́n sọ bí nìyẹn ẹ wo ẹyin bíbù yìí ẹ lọ ẹ sì ń jẹ mí lówó ẹ má gbàgbé balance. mi má gba balance. má ti lọ. àṣé àwọn ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni mò ń bá rìn tí mo rò pé ọ̀rẹ́ ìmùlẹ̀ ni mí. sí ah. ìlú àwọn ọ̀rẹ́ mi fún mi. Ah. Adéníkẹ́ ọmọ bàbá mùmù ọmọ kérúfọ kérúbolodò àyàn ọmọ òkèké kan gbòǹgbò tán sọmọ rẹ̀ ní pẹ̀jẹ́ òkè kékeré tó ògùn tó sọmọ rẹ̀ nílèlè òkè bí ilé ìṣe dáná ọmọ wa dákun ìfẹ́ tí mo ní sí ẹ you know the love I have for you is unconditionally and I love you with the, all my heart please. tó bá ṣe wípé mo ti sọra mi di adi tí ọkọ ni tí mi ò gbọ́ nǹkan tí àwọn èèyàn bá mi sọ nǹkan tó ṣẹlẹ̀ yìí ní ṣẹlẹ̀ má bínú ara àfẹ́ ló ń ta mí torí ẹ̀ mo ṣe sọra mi di afọ́jú ìyàwó tí mo sì dítí sí ọ̀rọ̀ táwọn ọ̀rẹ́ burúkú yìí ń bá mi sọ ìfẹ́ wa lè bá dá lẹ́yìn. Adéníkẹ́ sórí láti òní lọ mo ti sọra mi di adití ọkọ tí wọn ò ní gbọ́ ọ̀kan tí àwọn ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kankan bá mi sọ mọ́. tó o bá ti gba àwọn ọ̀rẹ́ burúkú yìí láàyè nínú ìrìn ìfẹ́ wa èmi náà fi dá ọ lójú wípé àwọn ọ̀rẹ́ ìkà yìí àwọn ọ̀dàlẹ̀ èmi náà ò ní gbà wọ́n láàyè nínú ìrìn àjò ìfẹ́ wa mọ́ bẹ́ẹ̀ ìfẹ́ wa yóò sì máa lọ geere geere láì ní ìkọsẹ̀. kó hmm. wá kó kankan torí àwọn ìwà tó o máa ń wò tó kì fi gbọ́ràn sí ilé náà fẹ́ jẹ́ kó o fi lẹ̀ ó ah. ti lọ. ṣẹ́yìn náà ti rí àfihàn kékeré tí mo fi wọ̀nyí ìtàn ìyá mi àti bàbá mi ni tó bá yẹ pé àwọn méjèèjì ò fẹ́ràn ara wọn dénúdénú ni báwọn ọ̀rẹ́ yẹn ṣe máa pín wọn níyà nìyẹn ìyẹn náà fi ń sọ wípé bógiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀ ẹ̀ ah, àwọn ọ̀rẹ́ yìí náà náà ṣe oògùn fàáyán náà tó wá ṣàrìnà kò fẹ́ dìyẹ ṣe rí i pé ó yẹ kẹ́yìn méjèèjì ṣera yín lọ́kàn. ẹ̀yìn tí ìfẹ́ ara yín sílé rèé o ètò mọ̀mímọ̀ ẹ̀ lásán lẹ̀ ṣiṣẹ́ ṣe wá dáa báyìí. ẹ̀yìn méjèèjì lẹ́wàá ṣera yín lọ́kàn kí wọ́n ìyàwó kó joyè adití ìyàwó gbọ́ yìí sọ yìí wọ́n wí wọ́n pé wọ́n sọ òun ló máa ń ba nǹkan jẹ́ nǹkan tẹ́lòmíì ò rí yóò pè sójú gangan báyìí ló ṣe ṣẹlẹ̀ tá a bá wá bá a lọ tá a wá wá bọ̀ á rí i pé irọ́ ló kún bẹ̀ tiwọ́ tìyàwó nù ṣé wàá rí ìwọ ọkọ ìwọ náà ó di afọ́jú ọkọ ni débi wípé gbogbo nǹkan kọ́ lèèyàn kì í ṣe gbogbo ọ̀rọ̀ gan-an lèèyàn ń dá sí. ẹ ṣe ẹ bà kọ ẹ bà kọ fúnra yín àwọn èṣù ènìyàn èèyàn bí èṣù wọn ò ní kó sí yín láàárín. kẹ́yìn méjèèjì kẹ́ ẹ ṣera yín lọ́kan torí bógiri ò bá lanu aláǹgbá èlé wọbẹ̀. ẹ ṣeun ìyá wa àyà mi ò mo sì wá ṣèlérí fún ẹ wípé láti wákàtí ìlọ kò sí nǹkan tí wọ́n lè pè mí sí láti tàbùkù ẹńtà tí màá fojú sí nítorí pé ẹ̀kọ́ tí mo rí nínú ohun tí ìyá wa bá wa sọ ọkùnrin tó fẹ́ jẹ́ kí ilé òun kó lálàáfíà ó gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ mójú kúrò níbi rí ìgbọ́ yìí rí ìgbọ́ yìí and you know I love you. You know I love you too. God bless you. kò sí nǹkan tó léwu kí n lè gbọ́ tẹ́nikẹ́ni lè sọ fún mi báyìí mi ò ní kọjú sí i. Eh, láti ìlú èmi náà wá ti ṣètò láti sọra mi di adití ìyá tí ò ní gbọ́n kankan tí ọ̀rẹ́ sọ kí ìbágbé pè mí àtọkọ kó lè rí. Wherever I tell you, baby, you know I mean it. Má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan má ṣe gbọ́ ohun tí wọ́n sọ I've been blindfolded because of your love mo mà ti dáadí tí o nítorí ìfẹ́ rẹ o ṣò máa dá fọ́jú nítorí ìfẹ́ mi o má ṣe gbọ́ ohun tí wọ́n sọ má ṣe gbọ́ tẹ̀lé gan-an.